الحكم على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ìpẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wà olùṣìpẹ̀wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kún bá nábi ní àtàwọn arárí àtàwọn sọ̀hábà rẹ̀ àmì tẹ́lọ́wọ́ bá kó sànú àwọn náà tọ́láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ọlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yí wa kúlẹ̀ àtàwọn kẹyàmọ̀ nígbà tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní iná ni Sahih Buhari kìtàbù bòyó ni à ń kà lọ́wọ́ ẹ̀kọ́ nípa òṣìṣẹ́ gbà àṣàfẹ́ Islam gbogbo ògbésí ayọ̀ tó wá tá lókó sínú bá a ṣe sùn mu'amala gbogbo ẹ̀rí ṣeré àkọwà ẹ̀kọ́ tí àfáǹkọ́ lọ́nà ni pé nípa rìbá ẹnìkan bí rọ́ mi pé ah, àwọn orí táwọn àdíjì tá ń pa ń pa rìbá yìí ó wà direct bóòlù ọjọ́ ajé àwọn àfáà míì tí wọ́n ti ń tọ́ pé kò kò sábúrú ń bi rìbá kò sí àbúrú kò sí àfáà bí wọ́n pé kò sábúrú ń bi rìbá tí wọ́n wọ̀ pé kí ni wọ́n ń pè rìbá ìjọ kiri báyìí ni wọ́n di yẹn sí àwọn ọ̀tọ́ gómìnà sọ pé kò sábúrú ń bèrè bá ìjọ nǹkan lọ pé rìbá ò sí nú owó kò sí nú owó kọ́rẹ́jì kíkọ́ta lórí ìjọ ń sọ ni kò sẹ́ni tó sọ pé rìbá pé àláàlì ní ara ọ̀ ara ọ̀ àwọn ìjọ ń sọ ni pé rìbá pẹ̀lú báńkì tá ń lò ní ìsì báwo definition rìbá pé rìbá kẹ̀ ṣe bẹ́ẹ̀ for example inú owó islam tọ́lọ́n fi wá pé ọlọ́run ti rìbá ní haram ọdún ti owó ní halal a ní gbọ́nkiri pls profit and loss sharing ìbájẹ́rì ẹjọ́ sharing ìbájẹ́rì ẹjọ́ sharing ní tọ́kọ́ sọ pé báńkì ti tò ní ìgbà tí ní ṣe ọmọ ọ̀dọ̀ pé wọ́n ti dínkù sí owó kan sí central bank àrí ẹ̀kọ́ máa wí nù tí ilé bank bá lùkúdé ìjàmbí lẹ́ẹ̀ bá pè wọ́n fún àwọn èèyàn lówó rẹ̀ wọ́n fún àwọn èèyàn lówó àbí wọ́n fún àwọn èèyàn lówó ni inú savannah bank nígbà tó kágbá lẹ̀ gbogbo àwọn tó tẹ̀lé sílẹ̀ owó gbọ́rọ̀ gbọ́rọ̀ níjọ́ tí kò bọ̀ kí n bẹ ló ti ń bẹ nígbà gbọ́rọ̀ gbọ́rọ̀ jẹ́ ọ̀kà máa lọ́dún kan àti ìdíwọ̀n láti níjọ́ tí kò bọ̀ kí n bẹ kò ti ń bẹ káwọn kò fi wọlé sí ilé gbà. ah sani wo ló fà ẹ́ àwọn ẹgbẹ́ àti ìdí ń bá wọn no kò sí mùsùlùmí ayọ̀ àgbẹ̀dá kan àfẹ́ àtẹ́lẹ́ lọ pé rìbádà kò sí àmọ́ kí láǹtì ní rìbá bí tí àwọn ọdún wà nù ní ẹjọ́ tó tọgbọ́n mímọ́ sọ̀rọ̀ yẹn àwọn so confused pé ah kí ni ìsìn báyìí wọ́n á ní pẹ̀lú olùtúrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí kọ́kọ́ òun kọ́kọ́ lọ́sọ̀ àwọn afáàjọ́ onímọ̀lẹ́ wo àwọn tíra jọ gọ́ọ̀sù káyìn láti múnísírà yẹn lé wọ́n lè sí pé àwọn kan bá ọ̀rọ̀ ìwé sọ pé sọ bẹ́ẹ̀ ìgbà mẹ́ ìfàmábíù rẹ̀ ìfàmábíù rẹ̀ torí òfin tó wà ń lẹ́bí gẹ̀ẹ́sẹ̀ ìgbà wíní pé òfin yẹn wà àwọn èlò ni àìmọ́ lo òfin yẹn kò ní òfin yẹn ò sínú òfin tó wà náà ni pé ẹni wá tí wọ́n ṣọ́ọ̀tì tí wọ́n bá ń gba lùgbìdì tàbí lẹ́ǹkì wọ́n san owó rẹ̀ fún fine àwọn àwọn tó wọ́n lo àwọn náà àwọn àkàlà wọn àwọn olè làwọn yẹn àwọn ti yé wa bó ti lọ nìyẹn kọ́lọ́ mọ́ sọ̀rọ̀ nígbà tó ń wọ̀ kan wa kọ́lọ́ wọn sọ̀rọ̀ nípa ń ta rìbá tó wà rí pé gbogbo ìtúnṣe ojú bá ń gan ajìnà sí ọdún alẹ́mí sàrẹ́sẹ́lẹ́m ìnàlá halálà bẹ̀yìnù ìnàlá haramá kí ni bẹ̀yìnù بينهما أمور متشبئات لا يعلمهن كثير من الناس ولي ما وقف ومن سراب من الغنين ومن سراب ومن من وقع في شبهات وقع في أرام هذه أنه طرق في واجه من تقع شبهاته فقد استبرع لدينه وإرده رجاء قاسم كفر أبو بلاد يرجو القصف قصرف قصرفه ومن وقع في الشبهات وقع في الحرام راهي درعى او حمى يقول على ان في الجدد مضغة اذا صلحت صلح الجدد كله واذا فسدت فسدت الجدد كله الا وهي قلب ودي وقاعدنتي تريكي وقلب او يقاري قال امام البخاري رحمه الله باب يمحى الله ربا ويربي صدقات والله لا يهدي كل كفار أثيم هذا الأمر بأنسى القرآن الكريم يمحق الله ربا هو ربا الله ما كفر باني هو ربا الله ما كفر باني شربي صدقات سعرات يا بني سعرات يا يا لابو ما ما ما ما قسمي والله لا يحب كل كفار أثيم ọlọ́ọ̀bọ̀ nífẹ̀ẹ́ gbogbo ìfèrí ẹlẹ́sẹ̀ aláìmoore ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ́ ẹ̀rí ọlọ́wọ̀n fòyìn sọ̀rọ̀ aléyẹ lẹ́sẹ̀ Qur'an number 26 7 26 àti ìgbà tó ta ọdún 87 lákàrá ẹ̀ قال إمام بخاري رحمه الله حديث 2097 حدثنا يحيى بن بقير حدثنا ليث عن يونس عن ابن شهاب قال ابن مسيب إن أبا هريرة رضي الله عنه قال قال سيدنا أبي هريرة الباكي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مقاطع يعني المزبايك على ألف منافقة للسلعة ممحكة بل البركة الله أكبر أولا أنت أجل وجه كانت رتي عديد البوبة النبي صلى الله عليه وسلم قال لما بولا تجاري وين رجعني يوم رجعني يوم والله والله والله أنا بقول صدق بام أنتم بيقولوا قولوا والله وين يروني أقول صوني بابا وسيمين وني قبام أقول صدق لونسو ọba mu olókèrè àwọn ìbílẹ̀ pé ní kí ní máa ti fún yàn mọ̀mọ̀ ṣíkà tún lè bára ka ìmá ka àlùbákà rẹ̀ ni ó di owó tí a máa ń sọ fún wọláyé wọláyé báyìí ló dé wọláyé báyìí ló dé sọ́ọ̀bù tó tọ́lọ̀ sọ bẹ̀rẹ̀ tí kí ọ̀pọ̀lọpọ̀ náà ti wọláyé ẹ̀rọ ni nǹkan náà kára imam buhari àti suit around 88 báwo ma yóò kúrọ̀ òfin hàn dẹ́yìí باب ما في كفين رجل ما سكني حكم بلان بتتار الله حدثنا عمر بن محمد حدثنا حشيم أخبرنا عوام عن عبد عن إبراهيم عن عبد الرحمن عن عبد الله بن أبي أوفاء رضي الله عنه أن رجلا أقام سلعة هو في السوق أرغب لي أجارك على نجا قال أنا رجع فألف بالله أن أوتى بها ما لم يؤتى طبعا بولا دي كانوا يفين سوفوا جمكا يقطع نفسه بولا يوكا فيها رجلا من المسلمين ما مسلمين يقول والله والله يجبرين أو أولا يوما أما بعدين فنزلت الله سبحانه على ذلك الذين يستعملون بآد الله وأيمانهم àwọn tó wọ́n tàǹkà tó máa rajà pẹ̀lú àdéhùn ọlọ́wọ́n àti ìbúra àyẹ̀mọ́sọ́nà kọ̀lẹ́yìnlá lówó tó tó nǹkan tí wọ́n yí aburú gbààrí ọlọ́mọ sọ̀rọ̀ ní aburú ọlọ́ba sanu ọlọ́ba ọlọ́ ala Karim ọlọ́ la ilaha illallah قال ewu tí wọ́n máa wọ́n tí wọ́n fi gba bíi ìdáṣẹ́ bíi bullet proof lónìí ewu orin tí wọ́n yẹn máa wọ̀ bí tí wọ́n fi àwọn ìwé kan sí ilé xẹ́rẹ̀ lápẹjọ kú tí àdáyé hàn. قال طاووس عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم ثم سيدنا عبد الله بن عباس رضي الله عنهما قلنا بذلك ان سعون níwáni wàlá yòkútẹ́lá aláà agbọ̀rọ̀mágé igi mẹ́ka àwọn igi mẹ́ka agbọ̀rọ̀mágé ọ̀kálá ìgbàmọ́ ilá xidiri àti ìzìkìrì ìgbìyàn galamágé ẹwì rẹ̀ fa iná ó lìkẹ́yìnìkùn tí máa wà fún dáàbòbò yín ọ̀bùyótìkùn àti lẹ́yìn ó fi ṣe àwọn dẹ́kìndọ̀n ó máa fẹ́ ṣe dẹ́kìndọ̀n ẹ̀kẹ́pẹ́ wọ́n á mí sí gbẹ̀wé yẹn tí ewé yẹn yìí gan títí kàkàkà pọ̀ àti títà rẹ̀ máa lágbára ó wà bíbí ipò yẹrin ni ó di ó máa mí sí ewé yẹn máa ìpè wọn fi ṣe bákin jọ wọn nìkan ní ṣeré àgbà aláyàká gbé mbàkà nítorí àǹfààní rẹ̀ ó di yé wa wallahu ta'ala alam ila idikhirin àti idikhirin حديث 2089 حدثنا عبدان أخبرنا عبد الله أخبرنا يونس عن ابن شهاب قال أخبرني علي بن حسين أن حسين ابن علي رضي الله عنه أخبره أن علي رضي الله عنه قال وصلنا زوايقين كانت لي شارف من نسبتي من المغنم من يوقفها tí wọ́n pẹ́ fún mi ní ibìgẹ̀mímà tàbí lójú ogun ọ̀kan nàbí sallallahu alaihi wasallam àtàrí sharifan min al-khums anábì dẹ̀ fún mi ní ẹ̀wọ̀ ogun kakuma ọgbẹ́ láti ní khums ní khums ní pé gbogbo àwọn ìkùsù fún islam ó di wà kó a sẹ́nà alì rẹ̀ di ọlọ́ àná nínú kùms bèjì mẹ́rin àdébí wa tó fún mi ní ẹ̀wọ̀ ogun kan sharifan naam فلما أردت أن أبقني بفاطمة رضي الله عنه بنت الرسول صلى الله عليه وسلم رأت كي نقع يكتحل الماء آتيني بخضر ونص مواطئة فاتمة مع نبي محمد صلى الله عليه وسلم مواف ورقونك إنما وابني كي نقع أبنى بني كي نقع أبنى مولا هو تاني هذا هو مدينة جيبا كي نقع ها؟ هذا كلمة دينا àwọn tánà àgbárí àwọn out àwọn àwọn tó lá average tó wọ́n ti sọ̀rọ̀ ní ẹ́ àwọn èèyàn yahood kan ní madina tó ń gbogbo madina ó dí wa àwọn yahood ní madina tó ń gbogbo madina ó dí wa dáàm alùmọ́dá fún wọ́n fẹ́ ta àwọn aṣọ́gun méjì ní bàbí wà sẹ́yìn bí ìfi wọlímà tó orùsì ìfẹ́lú bí wọlímà ìgbéyàwó mi ó di wà ọ̀yàwó pààrọ̀ ogun rẹ̀ láti lò bí wọ́n bá gbé ìtaaka tàbí àkẹ́ alágbára ni yóò náà lọ́sẹ̀ náà Usman ní ọgbé òun bù àríbẹ̀ ẹ̀kọ́ ni ìgbà wọn tàbí ó déwà wallahu ta'ala alam náà láti fi ṣe wọlímà àtẹ́yìn bí i fi wọlímà ti oríṣi láti fi lòun bí wọlímà gbéyàwó mi àti 2090 àbí àbútana Ishaq àbútana Khalid ibn Abdullah عن خالد ابن إكرم عن إكرمه عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قال عبد الله بن عباس رضي الله عنهما بيجاجو عن مسبايك إن الله حرم مكة ولن سيلو مكة لحرم اللو دوك اليووني أبرو بجيري أبرو بانك نبي ولا يحل لأحد من قبلي مو سيلة فنية كاتي واجو ندهن كما يبي ولا لأحد ذلك لسنة كليت الله سلطة لهم فإنما حلت لي ساعة من النهار وأوكل لهم لا يلاتي كبني أسرى ولا يكفل خلاء أقرأ بجيره ولا يؤدع شجرها أقرأ شجيره كم به ولا ينفر سيدها أقرأ با ìjàlá àbí nǹkan tá a lè jẹ lọ́dẹ lábẹ́ bòògì ká ló lè kó mi kiri káwọn àwọn jókòó síbẹ̀ àbọ̀ síbẹ̀ àwọn yọ àwọn gala àwọn gan àwọn bíi eh, ehoro gan tó bá rí ẹwọn ní wọn ní dáko mbẹ wọn mọ pọ́ùn tó bẹ láti fọkàn wọn tó wá ní wọn tó wá bá bẹ bòògì gan wọn kúrò lé kúrò bẹ bòògì kúrò lè bàrà èdè jókòó ní ibẹ̀ ibi tí wọ́n ní ọ̀wọ̀ dé ó di wa. ولا تنفر سيدها أقول لك ولا يقطع دقيقها إلا لمؤرف أقول لك تمورين كهي أرى أيرين كهي مكة أنا أفضل أمو كنت واتم أقول لك سنو أما لوس الفاوند لكو أما بيما يا أقول يا هي أرى أيرا قوي مكة بل مكة وابل تي في أيرين كهي مكة وبروه ذكروا أقول لك فاوند thousand pound ọlọ́run bẹ̀rẹ̀ sí kí ní ẹ̀yọ́ kó ń ṣe èsì sí jáde wà ló yá ìwẹ́ ń gbọ́ mi báyìí ń lọ ọsẹ answer sí àdìlọ́dún yìí kó bá mi pé answer tó ń sọ mo ní mọ́ olùwà rí pé à adúrú èrò yìí mo ní ẹjọ́ rí yóò mú lọ sí ìjọ́tù pé ó yẹ dáhùn stations lọ́sọ̀rọ̀ sí ìgbà ẹ̀ mc abilengbe sílẹ̀ mc túbọ̀ nù káàdì yìí káàdì ẹ̀ ẹ̀ ọ̀gbẹ́kàdà ẹ̀ mc abilengbe sílẹ̀ àwọn ìyá sí ìyá sínú ìdáwọ́dí sínú ẹ̀ alọ́pẹ̀ alọ́pẹ̀ nípa ọmọ bí wọ́n ní ọmọ àbá gẹ̀ẹ́sì báyìí báyìí báyìí báyìí ike aris aris bọ́kàzì bọ́sẹ̀ fọ́ọ̀n nílẹ̀ wọ́n ti lọ bẹ̀jọ́ kejì alẹ́ tilẹ̀ ti súnjọ́ ẹ̀ wọ́n ti lọ bẹ̀jọ́ kejì àti gba fóònù wa ni ó di yẹ wa nìjẹ́rì ń bẹ ìmọ̀ bó ti wà jẹ́nìsì nìjẹ́rì ń bẹ wà nìjẹ́rì ń bẹ ẹni tó wá sí nǹkan tó ń gbòòrò ẹ rí nǹkan ìṣá gẹ́gẹ́ orí nǹkan yìí ara àìrí nǹkan yìí mọ́ta ó di yẹ wa ọlọ́mọdé wà fún ẹ̀yẹ wa. وقال ابن عباس, عباس بن مسلم إلا إذا خير لساقتنا بالسقف بيوتنا ايا في جي خدمة كالجي كالبا ما في كي وقوا ذات في سبيكين كليوا السقف السقف بيوتنا قال الا خدر ابن خرم افجي ابن خرم قال اكرم على صدري ما تنفر سيدوا jẹ́ ọmọ tó ń pè ní àgbèrò lé àwọn nǹkan abẹ́ wọn kó lábẹ́ igi àbògì wọ́n ناحية عن من الظل من يقول لي كل بي أبابوغي وتنزل مكانه وواجهك سبيه قال عبد الوهاب بن خالد لصاغتنا وقبورنا عمل فوا و ewogun wa àti fún àwọn sàárè wa àwọn sàárè tó bá fẹ́ kú ẹ̀kọ́ sàárè wọ́n fi ìwé yẹn náà mìíràn ó di wa mo rírú ẹ̀ ní ilẹ̀ haúsá yìí ní area jigawa state àwọn ewé ẹ̀ tí aláwọ̀ tó ń kọ́lé ìpẹ́ kó máa mí sí ewé ẹ̀ mà ó di ó bí jẹ̀ máa wọ́n ti lọ fi kéde léyìí ní òye jẹ́ kó máa sán èyí kó máa sán ó di ẹ̀wà Allahu ta'ala ìdáwọ̀ bá ti wọn ewé mi nàbí ìdíkẹ́rì náà nìyí mà Allahu ta'ala náà. وعليكم السلام بالله

ó yẹ kó lọ sí dínkù ní ìsinmi sí wò ìpìlẹ̀ pọ̀ gan-an ẹgbẹ́ ìdókòwò báyìí wọ́n àbọ̀ sẹ́gbẹ̀ yìí báyìí tó pọ̀ olùfọ́kàn olùfọ́kàn gbé mú mú lọ lúwa kí nígbàlẹ̀ ara ọ̀ olùgbọ́dọ̀ pàájẹ́ wọ́n wà mẹ́yọ́ kàkúnyà ní ìtàn lọ́sìkọ̀ tí wọ́n nù قال إمام بهاري رحمه الله باب الذكر القين وحديد حداد باب نقا او اوغو أثيري 2091 حدثنا محمد بن بشار حدثنا عدن عبد عدي عن شعبة عن سليمان عن أبي زهى عن مسروق عن خباب قال كنت كينا في الجاهلية جدك ما هو ويقولي أي جاهلية وكان لي على عاصم ابن وائل جين إذا نقص لوري عاص أما وائل ونقص كيف أمي فأتيته فناقضاه فقال وابا ما سنوه قال قلي لا أوتيك حتى تكفر بمحمد صلى الله عليه وسلم ọdún ló mọ́ àti omi wọ́n ní ìní sanwó rẹ̀ fún ọ àti tó bọ́lọ́ ọ̀gbà níbi ìgbọ́mà ọdún ló mọ́kàn ọ̀rọ̀ owó pẹ̀lú eh, ọ̀rọ̀ eh, gbèsè láòtí kàmí sanwó rẹ̀ fún ọ kí mi rú lọ́wọ́ àti àtẹ́kùrù bí Muhammadu sallallahu alaihi wasallam فقلت مضمك لا أكر أتى يميتك الله ثم تبعث نعني ميونين لكن في الله سلم الله في قوتي تقول دي الله في قوتي تقول دي ما يوا صومي فمي قال دعاني أتى أموت وأبعث سأطي مالا ولدا أوديك فنزلت وعني على فميلة ما أصنعوه ما títí màá fi kú tọ́lọ̀ gbòmìnì ìgbà yẹn màá ti lówó lọ́wọ́ gan-an ní àkèkèrè kékeré nǹkan kú lẹ́yìn náà wọ́n àtọ́wò rẹ̀ fún wọn. ó yọ ọlọ́wọ́ sọ́kọ̀ àtàrà ayẹ́tẹ̀ lẹ́yìn káfọ́rọ́ bí ara yà tìǹà ó rẹ̀ ní tọ́jú kí ni ṣe àkèkèrè pẹ̀lú àwọn àmì ọlọ́wọ́ bá àwọn ayọ̀rọ̀ bá bùkálà náà ó ti yẹ ní mẹ́rẹ̀ ni wọ́n fún mi ní owó tó pọ̀ àti sórí ní tó pọ̀ náà أم اتخذ عند الرحمن أهدا أبقى دي انكتون كالولون فاجو سيني ó di àwọn kẹfẹ̀rí ọmọ burú gan ọ̀rọ̀ pé àwọn afáàzọ pé tí mú Quran to be change life àwọn Lárúbáwá pàápàá ìlú àwọn the wide Arabs kò sí ìran náà tí Quran ò tún ìgbésí ayé wọn kò sí ìran náà òdì àfáà kan bẹ ní dọ́kìá tí máa dáwọ́ kàkẹ́ pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ máa yìí lọ dúró gbọ́ náà sí arákùnrin dúró gbọ́ náà sí arábìnrin kùránì àwọ̀ ẹ̀sà òní tèmi àrùn tó bá wò tó kọ́ ti òsàn jàǹdàmà ní owó yòókù san ó di afáàyè dọ̀fìyàn lọ́wà dáwákàyè àwọn tí wọ́n bá wò lára yẹn tí ó bá san bí ẹlẹ́mọ̀ mi yóò rí kù sàn torí kò sírú nǹkan náà tó fẹ́ sọ tí Kùránì lè sógun ó di kò sí nǹkan náà tí Kùránì lè sógun nǹkan náà ọlọ́mọdé àti Kùránì owó wa tán wọn ọba ṣe fáwọlì máa fi sùdúrò torí ìwòsàn ní ní wàá wà gbogbo odò tí kan Kùránì yóò fọ ọmọ fún yàn ó di wa tí wàá wọ́n bá wà lágbàá bísí náà àrùn tó bá wò tó kọ́ ìhòsàn dànàmà ní owó yóò sán sílà ọ̀rọ̀ wọn nígbà gbé bá gbogbo ó di yé wọ́n àti gan ló ń gan ó jẹ́ àbẹ̀ tv ọmọ bẹ́ẹ̀ fún ọ àfáà ìlọlẹ̀ wákàbà ọ̀rẹ́ ni wọ́n ní mọ́ lọ wọ́n yìí ti ń gàmí mọ́ mi lọ ọ̀pọ̀lọpọ̀ àfáà yàrá lójú ẹ̀ àfáà òkè wèmí àwọn ọjọ́ kan sọ́mọ̀ fún àti lẹ́yìn títí títí lòun nílẹ̀ ó yà lẹ́nu pé àà àwọn tó ń sọ more than thirty years mo tó rí kékeré mi ó lẹ́yìn títí títí lòun nílẹ̀ yìí báyìí báyìí báyìí báyìí ló ń bá ọjà wọ́n ń sọ lójú ẹ̀ lánàá حدثنا حديث انما báàbù zikiri hayat nàbí báàbù zikiri hayat báàbù zikiri nǹkan télọ̀ ẹ̀jẹ̀ télọ̀ gbogbo ilé ń gba òwò nígbà tó wà nípa ìṣe ṣíṣe wọ́n ń sọ àwọn sàábà wọ́n ń ṣe wọn ojú kòkàrà wọ́n ní ṣẹwọ́ wọ́n ní ṣẹwọ́ ó di eyín kẹ́kẹ́ bẹ́ẹ̀ àmọ́ kẹ́kẹ́ bíkà awasir àmọ́ bí kàmí jáde kàmí jáde ìṣẹ̀lẹ̀ jáà ó di wa ẹlẹ́rìí ní ìsìn àmọ́ àbí nàìjíríà

قال أنس بن مالك بن زبايك أن حياة دعا رسول الله صلى الله عليه وسلم للطعام صنعه كلا كانت يعني مثلا في مفاسي وليمة في المسلسل يواجهونه أن حياة دعا رسول الله صلى الله عليه وسلم للطعام صنعه كلا يكي يعني مثلا في مسلم كمسلم كان بيواجه به قال أنس بن مالك فذهبت مع رسول الله صلى الله عليه وسلم الى ذلك الطعام قال انس بن مالك ابو قمر رضي الله عنه يقول لم يعلو بي من قرب الى النبي صلى الله عليه وسلم خبزا ومرقا في ايد وباء ودقيق قديد وادي اونجي بريد اتي او بيتسوب sẹ́rìdì sẹ́lẹ̀m sáwọn nǹkan inú ẹ̀ náà nù ẹ̀ fara àìtò níbi sẹ́lẹ̀m tẹ́bà àdùbà ti hawali sana'at muwari musulam kí fọwọ́ gbé àwọn ẹ̀nà àwọn ẹ̀nà tó àbí fún kàkàtó àwọn bẹ́ẹ̀ kí àwọn ẹ̀bí àpọ̀ yẹn kára fa'alam azal ọ̀sìkò dìbà ẹ̀dà ẹ̀ mọ́ nífẹ̀ẹ́ àwọn kanú yẹn yẹ̀wò mẹ́ ìdájọ́ yẹn nípa bí ń sa ń sa ń láìkẹ̀ẹ́ rọ́jà wọn náà láìkí tàbí bá láìkí kádó báyìí ló láàárọ̀ ẹ̀ kẹta àtọ́jú dídí mú kàrẹ́sì wọn náà bá ní sí máa foríjì wọn lọ́ba sanu wọn láì tàbí kìyàmà assalamu alaikum warahmatullahi wabarakatuh وفي أجناء أبرا ó di ọlọ́wọ́ tó àlọ́ ìpínlẹ̀ kálí ti ní ẹgbẹ́ ohun àwọn tó máa abdulrahman dà abdulrahman àwọn oúnjẹ kankan sí ọ̀nà ó di wa jẹ́ kí wọ́n mọ̀ kọ́kọ́ pé ní wọ́n wọ́n pè ní ìdè yorùbá gan fún ìbìnrin ó di ẹ̀yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa ń gbàjọ ń gáràjì wa mo rí pàdánù àwọn kan máa ń kìlẹ̀ mú jọ́ra jọ lórí ramani iṣẹ́ ẹ̀rí wáyà ìsì àlálẹ́ kọ́ sí dákàn òní ní mọ̀dúnni àbálá o ilé ayé kí ni bàlá yìí dáadáa ni ní mọ̀dúnni àkàbẹ́ ìdìní wọ́n dàbí ilé kẹ́kẹ́ tó dákàn lọ́wọ́ àti bóòtì wọ́n ti fi lọ́kọ̀ alátakò bí wọ́n lè fúyẹ̀ bẹ́ẹ̀ náà ni ilé ayé ti fúyẹ̀ nítorí ẹ̀yìn tó ń wọlé o ẹgbẹ́ látàkùn náà náà bí àkẹ́ ìhun kí ní ẹ̀rìn àríwẹ̀ kan yìí ó ní ní ináwó dúnìyà bàláwò bàláwò kí wá ṣe bẹ́ẹ̀ àwọn táàzì olóòye sí àná wọ́n pẹ́ ẹ́ẹ́ ìgbà rí tàbí balógun ìlà ìlà ìlú wa ọlọ́run ní kí n wà tí wọ́n Osman àti ní problem tí àrúwá tó fún mi lẹ́tà lọ pé kí wọ́n rúdìlì wọn tí wàá dúdú bẹ́ẹ̀ ní nine o'clock bí eleven ni wọ́n ń bọ̀ wá wọ́n bá fa fèrè wọ́n bá fa ọmọ wa ní ọ́fíìsì ẹni tó wà ní ìtajà fèrè bí six floor náà wà wọ́n bá kàn fa fèrè wọ́n ti rí ìtàfà balógun lọ́sí bọ̀ lọ́fọ́ báyìí ni wọ́n fa fèrè àwọn tó wà lọ́sídìí gbogbo ni wọ́n dìde dúró ẹ̀ gbogbo wọn dìde dúró mú wọ́n gan ni gbogbo wọn dìde ẹ̀mí ni kàmọ́jọ́gbọ́n dé nígbà pé méjì mílíà lè ní mi ọ̀ ní òdìdè lóò láti wọlé mẹ́ta fọ́nrán sí